ọjọ́ kan gbogbo wa ni ọ̀rọ̀ ọlẹ̀ yìí ọkùnrinlé ọkànlejò gbogbo ìran Yorùbá lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo wa lọ́kàn torí pé Yorùbá ní kínní ìkínní rẹ ni olóhùn loko olóhùn lodò tó o bá toko dé tó o bá totò dé ibẹ̀ náà lọ padà bá hmm. ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ò ní wípé wàhálà ìjínigbé gbowó ìpànìyàn sọ̀rọ̀ fífi ẹ̀mí ènìyàn ṣòfò pé ó máa dún ìgbàgbé lẹ́yìn tí ààrẹ Buhari tó bá ti kúrò lórí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tí aṣíwájú Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tó sì gba agbára àti àṣẹ ìṣàkóso tó bá ti gba agbára àti àṣẹ ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ ṣùgbọ́n inú ìkáyàsókè hmm, òun náà sì ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wà lórí ọ̀rọ̀ ètò ààbò láti bí oṣù kan àti bí ọ̀sẹ̀ díẹ̀ tí ààrẹ Tinubu tó ti gba agbára àti ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ Buhari bí àwọn adìhámọ́ra bí wọ́n ṣe jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC gbé nípínlẹ̀ Èkìtì ló sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní kàyéfì bẹ́ẹ̀ ni ó ń kọ ọ̀pọ̀lọpọ̀ lóminú torí pé n tó fa ìkọlóminú ìkáyàsókè tó fa kàyéfì ni wípé ìjọba APC ẹgbẹ́ APC náà ló sì ń ṣèjọba gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkìtì tó tún wá jẹ́ pé alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkìtì òun náà ni ó dàwátì òun ni wọ́n jí gbé lọ. ohun tó ṣókùnkùn jùlọ ni pé kò sí ẹni tó lè sọ irúfẹ́ àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ láabi náà bóyá àwọn Fúlàní darandaran ni tí a ti ń pariwo tipẹ́ tá a ti mọ̀ tipẹ́ àbí àwọn ọmọ Yorùbá gan tí àwọn náà fẹ́ sọra wọn di kanranjẹ́ngbọ́n sọra wọn di ìjàngbọ̀n síjọba lọ́rùn àbáwo gan àwọn wo gan ló ṣiṣẹ́ láabi yìí pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí lórí ètò ààbò ilẹ̀ Yorùbá ọ̀ràn ti wá tó nǹkan tó yẹ kí ààrẹ Tinubu ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu kó gbé ìgbésẹ̀ akin lé lórí torí pé hmm, ohun tí àwọn èèyàn ń retí ni pé tí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tó bá ti gba agbára ṣàkóso pé yóò tètè wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí òun náà ṣe jọ́mọ Yorùbá. àwọn èèyàn wá ń wò wípé lára ọ̀nà àbí lára àgbésẹ̀ tí àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n gbé nígbà kan láti jẹ́ pé kí ètò ààbò Yorùbá kó tún lele dandan sí i kí ó tún lè túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ kí ọmọ Yorùbá tún lè máa gbé ìgbé àlàáfíà nípínlẹ̀ kó wá wa. pé ni ó mú àwọn gómìnà gbà náà àwọn gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n ṣe ìdásílẹ̀ ikọ̀ elétò ààbò kan tí wọ́n pè ní Àmọ̀tẹ́kùn. àwọn gómìnà yìí wọ́n béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ nígbà náà wípé kí wọ́n fún àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn yìí ní agbára ní àṣẹ láti máa lo àwọn nǹkan ìjà ìkan ìjà láti máa dojúkọ àwọn ẹni bí àwọn agbénipa àwọn agbénigbowó yìí àwọn ọ̀daràn káàkiri ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ìjọba àpapọ̀ nígbà náà ó kọ̀ jálẹ̀ ó ní rárá pé kò sí tọ́jọ́ wípé òun ò lè fún àwọn àmọ̀tẹ́kùn àwọn aláàbò ẹ̀mọ̀tẹ́kùn pé òun lè fún wọn lágbára òun lè fún wọn láṣẹ òun lè gbágbára wọ̀ wọ́n láti máa lo nǹkan ìjà jagun láti máa dojúkọ àwọn ọ̀daràn yìí àwọn gómìnà yìí pariwo pariwo nígbà náà títí tí ó fi gbéjọba sílẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi gba ìjọba gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn ti wá ń retí ààrẹ Bọ́lá mẹ̀ Tinubu láti wá gbogbo ọ̀nà láti ṣe àtìlẹyìn fún àwọn gómìnà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá nípa ìbéèrè tí wọ́n ń béèrè lọ́jọ́ pípẹ́ lórí kí àwọn ẹ̀ṣọ́ aláàbò tiwantiwa àmọ̀tẹ́kùn kí wọ́n lè gba agbára agbára tó tó àti agbára tó yẹ kí wọ́n lè ní ìgboyà àti ọkàn akin láti máa gbógun ti àwọn kànáńjẹ́gbọ́n àwọn ọ̀daràn ẹ̀dá tí wọ́n sọ ara wọn di ìtàkùn sí Yorùbá tí wọ́n sì ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú. lótìtọ́ àti lódodo àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn yìí wọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣe iṣẹ́ takuntakun wọ́n ń gbìyànjú ṣáájú àkókò yìí ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá ló ní díẹ̀ ọmọkùnrin ò tó bẹ́ẹ̀ díẹ̀ ọmọkùnrin díẹ̀ ọmọkùnrin ò tó lọ́rọ̀ àwọn <laughs> àwọn kanajẹ́gbọ́n àwọn ọ̀daràn ẹ̀dá tí wọ́n ń da àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú díẹ̀ ọmọkùnrin ò tó lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí lórí ètò ààbò ilẹ̀ Yorùbá tá a bá ní tara wa. ìjọba gbọ́dọ̀ gbé agbára nípa fífún wọn ní. Ni owó tó tówó gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú tí yóò dàbí owó àjẹmọ́nú tí wọ́n mọ gbà lọ́dọ̀ ìjọba ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe wọ́n gbọ́dọ̀ mọ ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè lórí ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn yìí kíṣẹ́ wọn kó túbọ̀ lè máa mú yányán sí i pápánbárì ní ti pípèsè àwọn nǹkan ìjà ìjà ogun tó ṣe kojú àwọn ọ̀daràn tọ́rọ̀ bá di kọjú sí mi kí n kọjú sí ọ fáyà tó fàyà nínú igbó tàbí níbikíbi pẹ̀lú láàrin àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ọ̀daràn yìí torí pé nǹkan ìjà nǹkan ìjagun tí àwọn ọ̀daràn yìí ń gbé kiri gan-an ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó ju ọ́ lágbára ju ti èyí tó wà lọ́wọ́ àwọn elétò ààbò ilẹ̀ yìí lọ. Hmm. àwa wò wípé níní àti lílo àwọn nǹkan ìjà ogun láti kojú àwọn ọ̀daràn ló lè mú kí àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn kí wọ́n ní ìgboyà láti tọpasẹ̀ láti ṣe ọ̀fíntótó láti ṣe ìtọpinpin àwọn ọ̀daràn tí wọ́n bá wà ní kọ̀rọ̀kọ́ndú nípínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kí wọ́n lè wá ibòmíì ìgbà lọ kí wọ́n lè fi ilẹ̀ Yorùbá sílẹ̀ kí ilẹ̀ Yorùbá kí ó lè wà lálàáfíà ká lè máa gbégbé ayọ̀ ẹ̀yin tẹ́ ẹ wá ń wò wá tẹ́ ẹ sì ń gbọ́ wa kí ni èrò tiyín kí ni ìwòye tiyín kí ni ìmọ̀ràn tiyín lórí wípé ààrẹ Tinubu ó ṣe àtìlẹ́yìn fún àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ọmọ ilẹ̀ Yorùbá òun náà ni ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu wípé kó ṣe àtìlẹ́yìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn láti jẹ́ pé kí wọ́n jẹ́ kí iṣẹ́ wọn kó túbọ̀ lè mú yanyan sí i. ẹ fi èrò tiyín ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment ká jọ gbé yẹ̀wò.